Otasansan radio and TV. Take over, wait, wait, wait, they'll cover you. They'll fire you. They'll fire you. What of those students? What of those students where they carry? Like that, like that. Don't worry, don't worry. They're not kill you. They're not coming again. Our people will be with you. Yeah. Last. Fire, fire, fire. Not too victim. Hey, don't fire that red, don't fire that red. Lie down, lie down. Stand up, the police, raise up your hand. Lie down there, come close, lie down, bend down. Raise up your hand. Where are the girls? They follow their go. Please, my name, the police. Come back, no follow them. Come back, we go. They're not gonna bleed again. They're not gonna bleed again. Don't worry, don't worry, don't worry. People go mute you. Yeah. they fire you. No, they not fire. Okay. Where those one? Where them? Where them? Now police, bona come out. Bona come back, come back. Allah Akbar! La police, mon accommode! I'm telling you. Hey! Oh yeah, Mona, come out. So, thank you, thank you, thank you, thank you. Thank you. Thank you, thank you. Mona, no worry, Mona, no worry. Mona, no worry. Mona Nore! Mona Nore! Mona Nore! no, Nore! no, Nore! Mona Nore! Mona no, Lie down! no, down! Lie down! Lie down! Lie down! Be on your knees! Be on you! Be on you! No! Lie down! Lie down! Lie down! Lie down first! Lie down! Lie down first! Lie down first! Lie down! Lie down! Carry your back! Carry your back! Lie down! Madam, sorry. Sorry. Get up. Get up. Kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́, obìnrin nímọ̀ tó ń fọmọ́ bí. Níbo la wá ń lọ lọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí o? Níbo la ń lọ? Kí ló dé? Ta lásẹ̀? Kí lẹ̀ṣẹ̀ wa kí la ṣe gan À ń pariwo kò sówó, à ń pariwo kò sóúnjẹ, kí ló dé tí àtúní sùn àsùnfòrí lẹ́sùká kí ló dé tí àtijáde àti ránmọ níṣẹ́ àti rìnrìn àjò tí ó tún mọ tí ó tún wá dogun sí alọ́rùn nígbà táti jẹ àti mu tó tún le kí ló dé kí lẹ̀ṣẹ̀ wa o ọ̀rọ̀ àwọn ajínigbé yìí mọ̀ tún ni ọ̀rọ̀ àwọn ajínigbé ajínigbowó àwọn apọmọlẹ́kúnjayé eléyìí tá a tún fẹ́ mú wá ó yanilẹ́nu ó sì ní kàyéfì ó sì bani lọ́kàn jẹ́ o ṣùgbọ́n àdúpẹ́ ọba Èdùmàrè ó padà kó àwọn eh, ọmọ tí wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé àwọn ajínigbowó àwọn ajínipa ọba Èdùmàrè padà kó wọn yọ ṣùgbọ́n kọ́lọ̀ ó tó kó wọn yọ ńkọ́ ntójú wọn rí òun náà la fẹ́ mú wá o ntójú wọn rí nínú igbó táwọn ẹni bíi àwọn ọ̀daràn tí wọ́n kó wọn lọ yìí la fẹ́ mú wá fún yín a sì fẹ́ kẹ́ ẹ̀ farabalẹ̀ kẹ́ ẹ̀ jẹ́ ká jọ gbọ́ kẹ́ ẹ̀ jẹ́ ká jọ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ báwọn ajínigbé àwọn ajínipa àwọn ajínigbowó bí wọ́n ṣe kó àwọn ọmọ iléèwé mẹ́sàn-án àwọn ọmọ iléèwé mẹ́sàn-án àtàwọn olùkọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Kogi wọn bó làwọn ọmọ iléèwé yìí àtàwọn olùkọ́ wọn bó náà ṣe kó sọ́wọ́ àwọn ajínigbé òun náà la fẹ́ mú wá fún yín ọ̀kan ọ̀kan nínú àwọn òbí àwọn ọmọ tí wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé yìí nǹkan gangan ló bá wa sọ̀rọ̀ tó bá wa sọ̀rọ̀ tó sọ bísẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ tó sọ fún wa àwọn afẹ́kẹ́ ìfarabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin torí pé ọgbọ́n ọgbọ́n lohun gbogbo ń kọ́ ni àtúnrẹ́ kọ́kọ́ nínú eléyìí tá a fẹ́ mú wá fún yín a sì fẹ́ kẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ dáadáa torí pé ó lágbára ó lágbára ìpínlẹ̀ Kogi ìlú ti ṣẹlẹ̀ ẹ̀já gbọ́ bó sì ṣẹlẹ̀ gan-an. a ọpẹ́ ńlá ni o. débi tá ń lọ tó jìnnà sí skul tó bẹ́ẹ̀. ó lò kélé náà. ó lò mò kélé náà. ẹ mọ́mọ́ bẹ́ẹ̀. ẹbẹ náà lọ wọn ti máa lọ fún competition. ẹ á ti ṣe tán wọn tiẹ̀ ti ń bọ̀ wá káàkiri ọ̀sán. ọ̀sẹ̀ ti fẹ́ẹ̀ dé Àjàòkúta gan tán. Ah, ah. wọ́n ti pọ̀ káàkiri nìyẹn o wọ́n ń kó àwọn èèyàn ṣeré ní kọ́lọ́ọ̀sì àti àti àti travel òjíṣẹ́ ah, ọ̀nàrí lọ́kọjà ọ̀nàrí lọ́kọjà lásán gan ṣe máa ń kó èèyàn ṣeré lọ́nà. ọ̀nà ọ̀nà bẹ̀yẹn kàn tiẹ̀ máa ń dà tí travel náà bẹ̀yẹn gan ló fún ọ tó bá yẹn lẹ́rú o àwọn ọ̀nà tó máa lọ gbọ́n náà tí téèyàn ò lè rí lẹ́gbẹ̀ẹ́ kan téèyàn ò lè rí lẹ́gbẹ̀ẹ́ kan. òótọ́ tó ọlọ́run máa fi fẹ́ sọ ayé máa dábàá ẹ̀bùn wá. láàrin láàrin mi ìyẹn pẹ̀lẹ́ pé ọlọ́run. láàrin láàrin tó tó àwọn àtìyẹn bò lọkàn yóò ṣe wá rí. Atádùpẹ́ <laughs> ah, hmm. ah. eh, lọ́wọ́ ọlọ́run. Ọlọ́run mọ́kàn tí rọ́ǹdì àdúrà náà là ń ṣe. Adúpẹ́ ah. lọ́wọ́ ọlọ́run. Mọ̀ ń tọ́jú ní ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tó wà sí yẹn. <laughs> Ìgbà wo náà tó pè ìgbà wo náà tó pè ìgbà wo náà ti gbé wọn ká tó pè kẹ́ẹ̀dé. Eh, ìgbà tí èyí pé ara ń wà mo sọ pé báwo ni ọ̀nà ti ń round up àdéjọ friday dẹ̀ ni a lọ jùmọ̀ àdé so ìgbà tó wá pẹ́ jáde ẹsẹ̀ láwọn ń pe àwọn ń pe fóònù ọmọ pé mi ò jẹ́ kó mú fóònù lọ ń wá ẹrúṣẹ tí màá pé kò wà rí ṣéèbù mo wá nínú fóònù wa nílé pé mo pa wọn wá lókè that was around after àti ìbáṣepọ̀ tán àtìgbà yẹn gan ni wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ táwọn ò mọ̀ around after three yẹn so bóyá ara ń fọ after fọ ìní kí n asiri mo wá ṣe tán mo ṣáà ń ṣe àṣàrò lọ́wọ́ mo wá rí i pé fò mí rìn hmm. mo sáré wá ó ti kọ́ gbàmọ̀ àtẹ́ẹ̀kẹ́ one of the parents bí oh. ọmọ ẹ̀ náà lọ ni ìyẹn wá ní òun ti ń pe àǹtí wọn títí títí pé kò gbé kọ́ pégbà tó ń dẹ́ pé ó láwọn tí ń bọ̀ lọ́nà wọn á ní ìgbà tó èmi pé láwọn múra ló nínú ìgbà tó ń pè ní tó ń pé wọ́n ti ń bọ̀ tó wá dẹ̀ kí wọ́n ti dé nà pé di ìta after four wá níwèé èmi gan fún wọn di bí after four four náà ni pé ètò tó máa pè pé tó ó bá ní à òun pé òun rìn jù wọn gbé o ìṣe àpèsè ẹ̀ ti wà lára woman yẹn hmm. wọn á lókè nínú àmọ́ àpèsè mo dẹ̀ pé mo wá ní màá pé the other one mi ni pé tí kò gbé pé bóyá kò ẹ̀hẹ́ ibi tí kò ń wà bó yóò jìnnà sí náà bóyá náà ah. mo dẹ̀ pé ọ̀dà rántí méjì ọ̀hún kan ló bá wọn lọ hmm. so mo pé ọ̀dà rántí náà kò gbé that was around after four mo wá padà pé ẹni tí tí ẹni yẹn pè kò gbé èdè mo tún pé ọmọ kan mo wá ń gbọ́ jẹ́ ọkùnrin ọmọdé ah, ta ló ń this not the ìsàlẹ̀ àmín àlẹ́ àmì yẹn òun ló ṣe ìkẹsàn-án àwọn students tí wọ́n ń gbàjọ wọgbó tán wọ́n ní kó máa lọ pẹ̀lú olóyún kan tí wọ́n jọ kidnap wọn papọ̀ àti ìyẹn bọ̀ látẹ̀kọ̀ ìyẹn níbi ibo leg ní ọmọ yẹn ń tiẹ̀ òun níbi ibo leg tó àti rìn gan ó wà obvious jẹ́ olówó á sọ pé à pé. It shall be, I oh, they kidnap, we are the right, we are the yes, auntie, only they have kidnapped them, we oh, huh. kidnap, <laughs> kidnap. jáde náà dẹ́n kírun lọ́wọ́ ń ti ṣerú wọn kírun asibiti àwọn náà jókòó lórí pé àmọ́ mo ṣe dẹnu kọ wọ́n nìyẹn pé wọ́n mà náà ti kidnap àwọn ọmọ wọ́n tẹ̀ ń wò mí ni wọ́n tẹ̀ wọ́n sì hàn ọ̀tẹ̀ lè ọ̀tà anything. Ah. yóò mọ sóyè. kò pẹ́ mo bá tún oh, in fact mo bá tún pe ọmọ padà èdè mo ní dírẹ́fà ńkọ́ ó lẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà náà lòun àbáyé pé dírẹ́fà náà pé wọ́n wà níbí bá ah. bàbá tó dẹ̀ gbé wọn lọ yorùbá ni mọ́tò mm. yẹn tó ń ṣáàtà wà ní bàbá báwo ló ṣe jẹ́ à oníbọ̀n ṣe rí nìyẹn pé àwọn sójà ah. pé ìfàtí mọ́tò kan wà wájú un pé òun ti dé ẹ̀yìn mọ́tò yẹn tán báyìí kó ah. tó discover pé fake eh, sójà sójà ni wọ́n eh. pé bóun ṣe méèkì rìfáàsì báyìí lànà dá wọ̀ gúrùpù mi bá tún yọ látẹ̀yìn oh, nọ́mbà bẹ̀rẹ̀ sí ní ṣùkú Ah. pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run gan pé tí wọn mọ ní láti máa pariwo ní ah. mọ́tò láìláì lọlá tó jẹ́ mùsùlùmí ọ̀hún tó wọn bẹ̀rẹ̀ mọ́lẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ mọ́lẹ̀ nínú mọ́tò pé yìí tí Ọlọ́run ti ẹ ti yọ àwọn lákọ̀ọ́kọ́ gan ni. tíbọn ọba wọn. tíbọn ò fi ba àwọn ọmọ tòrọ hmm. rà pé dírẹ́fà náà ń tajẹ́ yá ní sábà ti léèkì move hmm. wípé wọ́n máa fẹ́ fínísì dírẹ́fà ní hmm. ṣéjú who are you that you want to escape. tó bó ṣe méèkì yìí tọ̀ yẹn ó ti ọ̀fẹ́ǹdì wọn ó ní bọ́n ṣe bọ́ kalẹ̀ nìyẹn o tó mo tú wọ́n ṣáàtì ní bọ́n ṣe bọ́ kalẹ̀ tán ní gbogbo wọn bọ́ kalẹ̀ bọ́n ṣe ní kán má ṣì wọnú igbó nìyẹn. ó yà pé the process of wọnú igbó òun ni bàbá fi ló fi sádànù nígbà ah, yẹ pé dírẹ́fà ń mọ gbó wọn mọ nà. àṣọ wa yẹ kó fún ọmọ lẹ̀. ọlọ́run ló mà ní kó sà wọn bá pa bàbá bàbá yẹn dànù. torí kó ti sẹ̀wọ̀n. torí kó ti méèkì àtẹ̀ńtò ránṣọ fún wọn gánú gbó. Hmm wọ́n sọ fún wọn nù gbó pé hmm, that your driver na God save am. Hmm. na go e for kill am. e for finish am. Hmm. wọ́n sọ fún wọn ọlọ́run ló ní tí bàbá yẹn náà ti mọ̀ tóró nǹkan nígbò délé àti òun sọ fún pé ọlọ́run yọ pé òun bá ti dòkú òun gán mọ̀ ó yà pé wọ́n ti mọ̀ òun gán mọ̀ pé wọ́n á finish pẹ̀lú bó ń ṣe make attempt yẹn. wọ́n fẹ́ wọ́n fẹ́ play mo rò pé wọ́n fẹ́ play smartness. ẹ ẹ wípé who are you ọdúnmáàtì àwọn òtí ẹ mọ̀ pé kan ṣẹlẹ̀ báyẹn very close ìyẹn ti ẹ̀ àjàkúta níbi asco bob yẹn eh. ó nìyẹn ti ẹ̀ ti ṣẹlẹ̀ very close àwọn òmọ̀ wọn ní lọ́jọ́ thursday ah. mọ́tò ń bọ̀ láti àbújá hmm. wọn ní eh, náà make you turn padà tọ́nà nù àjàkúta tóró ń lọ straight lọ lókè lẹ́nu hmm. wọ́n ṣe fún ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní yìnbọn nìyí ọmọ kan ló lọ kọ́pà kan ló lọ bá dírẹ́bà yẹn náà ẹ̀ ṣe kọ́pà yẹn ó kú dànù ni. ok kọ́pà nìbọn bá. ó kú dànù ni kọ́pà yẹn ló lọ nìbọn lọ bá nínú oh. mọ́tò oh. wọ́n tó máa ṣe àwọn yòókù wọnú igbó lọ. Oh. ó kú dànù ni á lórí ẹ̀fọn á ló fọ́ ni. lẹ́nu jẹ́ mẹ́ta téèyàn kan tó tiẹ̀ mọ́ délé tó lẹ́ni tán jọ ń ṣiṣẹ́ pé ara ọ̀dọ̀ wọn ni. Hmm. wípé bàbá ẹ̀ ní kánbóhùn so orí yẹn padà mo ní so lóòótọ́ náà bírèkì orí ọmọ náà bírèkì orí ẹ̀ dànù nǹkan ah, àti nǹkan ń ṣẹlẹ̀ o. Eh, ẹ̀yà ọmọ yẹn wá pè wọ́n. ẹ̀yà wo ni wọ́n ṣe yorùbá ni wọ́n fúlàní àbí haúsá. Ah, wọ́n ní bí wọ́n ní fún haúsá náà ń sọ bọ̀ wọ́n ń ṣe haúsá wọ́n ń ṣe fúlàní nàìjíríà fúlàní wọ́n ṣe ti nàìjíríà pé wọ́n gbóyìnbó dáadáa. nìjẹ́ ni wọ́n. lọ́dà hmm, pọ́n nìjẹ́ yẹn bọ́n ṣe ń sọ náà ó ní bí lọ́dà pọ́n mẹ́ta ló jẹ́ ńtánà so àwọn yẹn cover ojú wọn hàn sí ojú wọn throughout so àwọn mẹ́ta yẹn ó dà wá àwọn ní fọ́mátì wọn hmm. àwọn yẹn ò sí ojú so ó dà pé bóyá hate àbí ó dà pé hate náà pé wọn yà hate number with me new gun lọ́wọ́ oh, wọn pẹ̀lú soldier clothes. Oh, oh, hmm. ó bí small thing o inú ìta eh, igi táwọn fúlàní fi máa ń da ẹran yẹn hmm. tàǹdà náà máa ń pè ó náà fi ń nà wọ́n. Ah, ọmọ kékeré. ọmọ kékeré àti ti àwọn náà ńkọ́ mm-hmm. ọlọ́run kù sùúrù o. ọ̀pọ̀lọpọ̀ fún ayọ̀ tó mm-hmm. ọlọ́run o obìnrin dẹ̀ wà ọlọ́run dẹ̀ wọ́n fọwọ́ ọlọ́run ò fi ẹ̀mí wọn kò fi ẹ̀mí mẹ́tọ̀ọ̀fù sí wọn lọ́kàn ọpẹ́ ńlá ni o láàrin twenty hours yẹn pẹ́ lóòótọ́ as normal ó pẹ́ normal but. ah tá tó fi sún bẹ́ẹ̀. Hmm. kò pẹ́ ní ní lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn gan kan àwọn èèyàn kan sọ pé àánú gidi. ah àánú ni láì kọ́bọ̀ ká ní ọlọ́pàá lọ́nú gbó láti lọ rescue àwọn victim lọ́wọ́ àwọn kidnapper láì ṣe pé èèyàn kankan kú lọ́wọ́ òfin. wọn ọlọ́run ò dẹ̀ ní ká da ojú ìbọn kọ ọmọ yẹn torí ó tó séèjì kan wọ́n ní wọ́n ti mọ̀ yìí pé túnà dẹ̀dá torí àwọn ọlọ́pàá sọ pé kí parent kan máa play along with them ah. even parent gan àwọn tí a contribute èlé olóyìn gbogbo owó tá contribute jọ <laughs> one point something million àǹtí kan sọ pé tí wọ́n bá gbé one point million yẹn dé wọ́n bá gbé dé inú igbó ní ọ̀dọ̀ wọn ah. wọ́n á kọ́kọ́ lójú wọn báyìí wọ́n á kọ́kọ́ pa wọ́n á kọ́kọ́ pa half dànù àti pé ó kéré àbí. ẹ́ àti pé owó yẹn kéré àbí pé in fact bíi bíi kéjì ló báwọn tó ti ń retí fifty million. ṣé wàá gbé one wá. báwọn báwọn ṣe ń tó ń kó bọ̀ báwọn ṣe ń pè tó ti dá two fún wọn. tó ń lókè two àwọn ń bọ̀. Hmm. two náà dà pé àwọn máa máa retí. kódà àwọn yẹn tẹ̀ tí ń wẹ́ni tí ó gbé owó yẹn lọ àṣé owó yẹn ọlọ́run gan-an ni ò jẹ́ pé kó dé bẹ̀. wọ́n ní àǹtí yẹn ní kíni tí wọ́n ti ń sọ pé that money if you no complete. Sure they go kill four four boys ah, ah. and put on the road snap send to your principal. àánú hmm. um, ah, ọlọ́ọ̀ ni o adúpẹ́ but ọpẹ́ ni o àti yẹn ní gbogbo yẹn bá dín ní fifty ni a ní true èyí tó ṣẹlẹ̀ after that time one week after that time ṣébò ni wọ́n pa ọmọ ọmọ àkọ́bí nínú ọmọ ẹ̀fẹ̀fà wọ́n dẹ̀ pe bàbá ẹ̀ wọ́n ní wọ́n ní kó wá kó pàdé àwọn tó tó play. wọ́n ah. hmm. dẹ̀ fi wọ́n dẹ̀ òkú ọmọ ẹ̀ hàn pé o mo mi gán títí báyìí ọmọ yẹn hmm. ẹkún ni mò ń sun nígbà ọmọ yẹn tútù ah. olórí íńtánẹ́ẹ̀tì làwọn èèyàn ti ń sọ tẹ́lẹ̀ nígbà lórí títí báyìí mo ní ó rí as at that time ó dẹ̀ ṣe kọ́ ọmọ márùn-ún pẹ̀lú wọn ó dẹ̀ já kẹ̀ up sí hundred million. sọ̀rọ̀ sọ àwọn wo dé bó nàìjíríà owó àmàì àwa ń pín owó láàrin ara wọn a pín akọsílẹ̀ two million two million naira. kò tiẹ̀ wọ one point five <laughs> a sì yẹn ní ó ní ìfàtí ògo ọlọ́run la ògo ọlọ́run pé ọlọ́run rí lè ṣiṣẹ́ because at that moment tí wọ́n ń wẹ́ni tí ó gbé owó lọ Hmm. tí wọ́n pe security àjàkúta kan nínú security ti ti staff school eh, ti community yẹn ṣáà kò sì ṣiṣẹ́ ẹ̀ pé kí ó gbé lọ ó ní DPO torí DPO yẹn eh, dáàdi wọn àwọn wà ní àwọn náà jẹ́ PCRC àwọn local community police ẹ̀hìn kùdádì wọn ní tìlẹyìn eh, àwọn ní financial secretary wọn bẹ tó bó ṣe ṣẹlẹ̀ náà ni wọ́n ti pé ọmọ àwọn wà bẹ o hmm. gọfúnà wọn ti pé olú administrator bíi iṣẹ́ òun náà ti pé gọfúnà tó ń ṣẹlẹ̀ rẹ o tó wọ́n ti aláàtì gbogbo ah. olówó á pè wọ́n nínú igbó yẹn torí dpo yẹn náà wọnú igbó pẹ̀lú wọn hmm. tó bá ṣe rí i pé àwọn ti rescue àwọn ọmọ tán òun ló wá pè wípé don't your they are blessing your daughter what about other people and every one of them don't hmm. give ransom to anybody. okay. nínú meeting làwọn parents gan ti wà nígbà yẹn tó ti ń wá bọ́n ṣe tó ti kówó jọ tó ń wẹ́ni tó ń ràn wọ́n sì wà nínú meeting gbogbo wọn tó kóra níbi tó ti ń okay bọ́n ṣe bírèkì ní ìsìn kò pẹ́ náà ní area commander náà pé security ti ti jẹ́ wípé nobody should give ransom o. nítorí ọmọ àtijọ́ wa nìyẹn o. Ah àwọn àǹtí yẹn ní àdì moment tí àwọn rescue yẹn dé surrounding wọn tọ́tán notice mm. wọn ní everybody bend down ó yá follow wọn wá ròyìn ìrìn ìrìn tí wọ́n rìn. tí àwọn tí àwọn kidnapper yẹn bẹ̀rẹ̀ tán wọn rìn. ok tán àwọn yẹn àti nápà yẹn sọ fún wọn pé kán bend down. ok nígbà tí rí pé lẹ́sìn tí wọ́n ti ń gbọ́ pàákùnkùn wọ́n ti mọ̀ pé something is coming. ok wọ́n wá sọ fún gbogbo wọn pé everybody bend down ó yá follow if you make attempt to run you finish it. Hmm. wọ́n ṣe ń rá nìyẹn báwọn kálukú ṣe ń ránú gbó bá ṣe ń tẹ̀lé wọn ni wọ́n ní bọ́n ṣe ń bu mọ́ǹtè làwọn ń sọ̀kalẹ̀ ah, ṣé níwọ̀n bá táìmù tán fẹ́ rẹ́sì wọn yẹn hmm. wọ́n ròyìn rìn tán rìn ah nígbà wàá rí i pé ẹ̀pà ò bòró mọ́ hmm. wọ́n ṣe sádànù nìyẹn tán fi wọ́n sílẹ̀ ẹgbẹ́ káwọn yẹn náà tó wá dé bá wọn bẹ̀. I will send the distance to you sef. Okay. Uh, rescue video tí wọ́n nígbà tó dé nígbà tán dé point ibi tán ti lè kọ́ tán ti lè cover. cover. because gbogbo ìgbà tó hot lọ́wọ́ àwọn àǹtí yẹn ní eh, níbi tán ti bẹ̀rẹ̀ coverage yẹn pé ah, <laughs> àwọn ti bọ́ tán. At the point tí wọ́n ti wá bí wọ́n ti wá kó àwọn kò tẹ ẹ̀jẹ̀ ńlá yìí wọ́n kó ìṣebẹ̀ níbẹ̀ yẹn. Hmm. bàtà tí wọ́n ti kó wọn tán ti ń bọ́ síta lẹ́yọ kọ̀ọ̀kan hmm. òun náà àwọn náà wà ń ráàyè tán sì ṣẹ̀ṣẹ̀ wà ń ráàyè kọ́fà wọn. Ah. níwọ̀nba yẹn tó bá wò tó bá jẹ́ tó ń lọ lọ́wọ́ ni tán sẹ́ǹdì sí ìyàn kódà ẹni èèyàn á máa yàgbẹ́ sára ni pé báwo náà ṣe fẹ́ náà ṣe fẹ́ mítọ̀ọ̀kù báwo náà ṣe fẹ́ bọ́ nínú eléyìí ah. Ah ògo ọlọ́run ni o àdúpẹ́ ògo ọlọ́run gidigidi àdúpẹ́ àmọ́ yín náà àwọn ọlọ́pàá tán fi lọ inú igbó tí àwọn àbẹ̀ sọ pé kán yìnbọn pa àwọn ọmọ ìgbàgbọ́ àyẹ̀mọ̀ pé yẹ. nítorí fi já àánú náà nìyẹn o tán fi yìnbọn. àánú ni o ah. that's the most miraculous aspect of the of the faith. tí wọn àdẹ yìnbọn pé ó yá kàn tẹ máa yìnbọn pa wọn. pé bóyá táwọn tó dẹ̀ rẹ́ sí wọn náà táwọn tó dẹ̀ rẹ́ sí wọn náà bí òjì straight bullet torí dpo yẹn sọ ní ó tó táìmù kó sọ fún wọn ní don shoot don shoot wọ́n tear gas wọ́n gbé dání hmm. wọ́n wá bẹ̀rẹ̀ sí nínú tear gas wọ́n wá wá ń shoot wọn torí àwọn ọmọ yẹn ó ní they don't want to meet anyone of them because they don't know exactly where they are where they are yeah. Hmm. but wọ́n ti tracking tracking náà ló láti ìyálé ẹjọ́ tó fi ṣẹlẹ̀ báyìí. fóònù tó fi ń pè ah! tàbí ń pè. wọ́n ń kíláàsì wọn. irú àwọn tó jẹ́ student school yẹn tó wà ní eh, abroad wọ́n ní yẹn náà tíwáṣì ó ń fẹ̀ǹdí ẹ̀ sí wọn pé tó sọ níyẹn wà lọ́dọ̀ wọn náà àwọn accident gan fi parí pàtọ́ọ̀tì tó wọn ti gbọ́ sórí gan ti gbọ́ ọ̀hún tó ń tẹ̀lé ní sùn wọn wọ́n ti fẹ̀ǹdí wọ́n ti wọ́n ṣe ń tíwáṣì làwọn náà fẹ̀ǹdí ẹ̀ sáwọn àwọn fọ́ọ̀sì yẹn. àwọn fọ́ọ̀sì wọn bí tìrẹ̀ yẹn náà sọ fún dájú ọmọ pé tó bá ti ń pè kó máa fẹ̀ǹdí nọ́mbà tó bọ́ ṣe ń pè wá nọ́mbà tán fi ń pè nọ́mbà àǹtí wọn kan náà ni wọ́n lò throughout nọ́mbà hmm. àti àtọ́kù wọn fóònù àwọn náà lò hmm. wọ́n ṣe ń kọ́ báyìí náà send ẹ̀ sí wọn làwọn tracking ló jẹ́ kán mọ ibi tán wà but they don't know the exact place but wọ́n mọ pé yes ibi tán wà. wọ́n máa mọ jurisdiction but wọ́n mọ eh, exact point. Eh, eh, location wọ́n dé location wọ́n náà dé point kan báyìí wípé ti signal lọ sí right another signal náà tó ń tẹ lẹ́ẹ̀kì hmm. pé so they are confused they don't know where to follow kó tó wá di pé àwọn yẹn náà wá yìnbọn padà hmm. so bá àwọn pinápà yẹn ṣe wá fíìsì padà náà fi wá mọ dìrẹ́sà pé ó pè é àyàǹdẹ̀là títí bá àpéjọsí ẹ̀yìn wa wọ́n ti wá méjì wọ́n ṣe rọ́sọ́nà bí hmm. bí wọ́n ti ọ̀gbọ́n wọ́n ti wá nìyí hmm. ọlọ́run tẹ̀ wá sí búlẹ̀tì inú búlẹ̀tì wọn náà pọ̀ mọ́ ọ̀nà wìsáǹdì gbogbo wọn bá fẹ́ yọ kọ̀ọ̀kan tó fi hàn ṣé ìdí bọ́n ṣe ń gbọ̀bọ̀n tí wọ́n bá dojú ẹ̀ka wọn mọ́ ń ah, kọ́ <laughs> wọ́n bá dojú ẹ̀kọ́ wọn yíba tọ mountain tó náà ń gùn bá lù eh. wọn láti mountain yẹn náà forí wọn ní nǹkan. àbí? ló fẹ́ rescue. Ah. wọ́n dẹ̀ ti wọ́n àbí wọn kò sí nǹkan kan ọmọ ní omi burúkú tí wọ́n fún tí wọ́n fún wọn báyìí omi torí òun tiẹ̀ ti sọ wípé òun máa gbàwẹ̀ lọ́jọ́ sátọ̀dé yẹn tẹ́lẹ̀ mo ní you see the work of God hmm. ọlọ́run ti sọ ó sọ pé wàá gbàwẹ̀ ọlọ́run dẹ̀ kò dẹ̀ jẹ́ ká fi ẹ̀nà omi yẹn tó òun gbà sọ pé òun ò lè mú. wọ́n hmm. wá ní báwo ló ṣe ṣe eléyìí tó yẹ pé tó bá fi ní nǹkan wọn gbọ́dọ̀ má gbà hmm. ó ní wọn ti ẹ̀nà wẹ̀ tóun. ó ní wọn ti àti búrẹ́dì kan jálé wọn lọ́wọ́ àti ẹyọ kọ̀ọ̀kan granọ́ọ̀tì kan fún wọn hmm. ó dẹ̀ gbọ́dọ̀ máa ń gbàwú bọ́n yìí. <laughs> ní báwo ló ṣe ṣe ó ní wọn ti ẹ̀ ẹ̀ sóhun hmm. ọlọ́run on friday by start on saturday yẹ kí wọ́n tún lọ fún another one ní saturday. Hmm. so ló wá ń sọ pé lágbára ọlọ́tàn bá ti ń lọ saturday òun máa gbà who born you ó ní kọ́ọ̀pù ọ̀bá ìtàn fi ń bu omi fún ọ̀wọ́ gbọ́dọ̀ má gbà náà tó ń gbé fún ẹ̀dùn káńtìfà hmm. <laughs> gbogbo wọn ló dẹ̀ mu omi omi burúkú wọ́n dé báyìí tírítímẹ́ǹtì. àdúpẹ́ omi tí ń fẹ́ omi yẹn inú ẹ̀ náà ń tọ̀ sí ibẹ̀ náà ń fi tọ́ sí hmm. iná fi ń fọ̀ ìgbé ìgbé ọ̀nà ọ̀bà o twenty four hours yẹn ó pẹ́ lóòótọ́ bó ṣe sọ̀bọ̀ kò ah, pẹ́ kò pẹ́ lójú àwọn bíbí láàrin àwọn tó ń sun oorun ọ̀sẹ̀ kan nígbà àwọn yẹn sọ pé àánú ọlọ́run àwọn chibok ah! kò gbọ́ àwọn chibok gbọ́. àwọn chibok jẹ nǹkan hmm. wọn gbé sórí tẹlifíṣàn báyìí hmm. nine years hmm. eh, eight months kìíní kan dé làwọn ọmọ yẹn dà àdéhùn children hospital. àdúpẹ́ ah, adúpẹ́. alhamdulilayi. ṣe wa ló máa dábò wọn. ọpẹ́ ọpẹ́ ni ìgbà tí nǹkan bá ìgbà tí tòró bá jù náà lèèyàn máa ń pé jẹun pé jẹun gbọ́ lọ́ndẹ̀ ti ṣe ìdí ń sọ after three ọjọ́ kejì òun náà ni wọ́n dẹ̀ around that three náà ni wọ́n dẹ̀ dé ọ̀dọ̀ wọn tán kọ́ ọ̀nà hmm. táwọn ti àwọn ti rẹ́ sí àwọn ọmọ. adúpẹ́. tó sẹ́yìn náà ti gbọ́ ṣe ti gbọ́ bí ṣẹlẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ àfi kọ́ bẹ́ẹ̀ dùmarè kó mọ̀ kó wáyé o kó mọ̀ dáàbò rẹ̀ bò wá lọ́wọ́ àwọn ẹni bí kọ́ bẹ́ẹ̀ dùmarè kó mọ̀ bá wọn tú wọn láṣìírí o kó mọ̀ bá wa tú wọn láṣìírí kó mọ̀ jẹ́ káṣìírí wọn bò mọ́ gbogbo ibi tí wọ́n bá wà nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́ bẹ́ẹ̀ dùmarè kó mọ̀ tú wọn láṣìírí o lè lágbára o níbo la wá ń lọ lọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ẹ̀já mi èrò ti yín o ẹjá mọ ìwòye tìyín lórí ètò ààbò ilẹ̀ yìí o kí ni ọ̀nà àtúnṣe kí làbáyọ lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ yorùbá kí la fẹ́ ṣe sí i ẹ fèrò tiyín ìwòye tiyín ọ̀nà àbáyọ tẹ̀yin bá mọ̀ àtúnṣe tẹ̀yin bá mọ̀ ẹ jẹ́ àmọ́ ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment eléyìí tó lágbára o kọ́bẹ̀ ètùmàrè kọ́mọ ìfisọ́ rẹ̀ sọ wa